الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكوا فهم ولا وباوة إكي الله ولا ولا كبا محمد أتوارى ليري أتوارى صحابة للأبقوا أبلوني نوع النورة في أكبر ìjòkó wọ́n bí léyìí tí a fi ń gbìyànjú láti máa tẹ̀síwájú nínú àgbóyé ẹ̀sìn wa kọlọmọsà wọlé àánú ẹ̀ kọlọmọsà ìsànlẹ̀kùn àgbóyé fẹ́ni kọ̀ọ̀kan wa ọlágbára ọlọ́run ọba wa tí a ń bá lọ níjẹ̀ ẹjọ́ òun náà ni azina asbabu wa adharuhu sinna ṣíṣe òun ni a ń bá lọ ibi tí adé níjẹ̀jọ ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀nda tọ́lọ́wọ́n bá ọ ajé oyé wa síwájú ipe ọlọ́wọ́n bá wa Allah subhanahu wa ta'ala ó sì àwọn kankan ní èèwọ̀ lérí ilẹ̀ rẹ̀ gbogbo ẹni tí ọba kọ́lé gbogbo àná máa ń ṣe àwọn kankan ní èèwọ̀ fún tenenti wa ipe kò gbọdọ̀ ṣe tó bá ti ṣe o yóò rí wàhálà torí pé tẹ́ni bá ṣe nǹkan yẹn yóò da ètò inú lérú bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n bá ìgbà tó wa síbẹ̀ oníkàwá sin ọlọ́run nínú àwọn tó ṣe lẹ́tọ̀ọ́ fún ni ká márì ká fẹ́yàwó ká lọ́kọ nínú àwọn bá ṣe léèwọ̀ lérí ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀ òun náà ni azina ìmá ṣe agbèrè táǹpé ní sinna ṣíṣe báyá láàrin àwátá àti mari àbí láàrin àwátá àti mari èèwọ̀ ni fún gbogbo ọmọ èèyàn láti máa ṣe ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala òun ló pè ní èèwọ̀ ó sì láàmẹ́lẹ̀ ní Qur'an wípé èèwọ̀ yẹn o kama o kama o nítorí pé kò sórí ń bẹ̀ fún wa aburú lọ́wà ń bẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wala taqrabu zina ọlọ́wọ́n bá ní ẹ má sún mọ́ nǹkan tí ó mú yín ṣe sínà innahu kana fahisha ọlọ́wọ́n bá ní ìbàjẹ́ ni ìbàjẹ́ ni lérí ilẹ̀ ọlọ́ kódà wọ̀sá àmọ́nà burúkú ni àwọn àlùfáà ni ẹni tí ń sọ̀rọ̀ yìí ó wà Allahu subhanahu wa ta'ala òun lọ́ba tó dá wa wọ́n ní ká máa ma wo ọ̀rọ̀ mọ́ ẹni tó sọ̀rọ̀ ní ká máa wò a lè mà bọ́lọ̀ sí tóbi tó àbí tó bá jáde lẹ́nu ẹni tó tóbi tálàbá ti wá sọ pé aburú wà níbi nǹkan bó ṣe òkè yẹn ó kún lọ́dà tó bó ṣe wù kí èèyàn máa rẹ́rìn-ín bẹ̀ tó ó sì wù kí èèyàn máa fi ṣe fáàrí tó tó bá padà yá ní tó láwọn bá sọ èèyàn padà ṣẹlẹ̀ tẹ́nìyàn náà padà rí pé ah ọlọ́run sì ní ká máa ṣe o bọ́yá nílé ayé ń bí àbíjọ́ alkiyama azina haramun bil ijima sinasi ṣe ọlọ́run bá ṣe ilé ìwọ̀ torí pé kò fẹ́ kí aburú ṣe wá ó sì sọ fún wa pé ojú ọ̀nà yẹn ojú ọ̀nà aburú ni èèyàn ní máa rìn káàrin wọn àtọ́rọ̀ wọn bọ́ mọ́ dàrú àdúrà rẹ̀ onígbàmọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú gbogbo ohun táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe tí ń ṣe rọrùn títí òní rọrùn bẹ́ẹ̀ lẹ́yìn náà ààrẹ ọmọ ṣe lẹ́yìn náà òṣìṣẹ́ ọmọ ta lẹ́yìn náà ọmọlúwàbí rẹ̀ ń bàjẹ́ gbogbo aṣọ tó bá wọ̀ kò ní mọ́tò tó bá rà kò ní fi tẹ̀ ilé tó bá kọ́ kò ní fi tẹ̀ nítorí pé àrùn kan bẹ́ lára òun máa ń bọ́ ọmọlúwàbí jẹ́ í máa ń bọ́ ìjọmọlúwàbí kú lára yẹn ní sì máa ń dí àwọn ọmọ lọ́wọ́ tí wọ́n fi lè débi tá a fẹ́ dé í máa ń sọ ọmọ dọ olórí ibú í máa ń ṣokùnfà kú í máa ń ṣokùnfà àárẹ̀ gbèrè ìmọ̀ sókùnfà ayá sàárè ìsì ma sókùnfà iná ọlọ́run tó bá díyà kìyàmù gbogbo tí ma sọ pátá yìí ìlọ́lẹ́rìí ní Qur'an ìgbẹ̀ni tí bá ti ń ṣe ó ti rìn ọ̀nà aburú náà ni àtàwọn ìyàwó àtàwọn ọkọ wa ibi tí a dé òun náà ni asbabu azina àwọn nǹkan tí yìí máa ń fa téèyàn fi máa rọ́lù lọ́lọ́wọ́ bá aláàfin ní wala taqrabu ọlọ́run ni ẹ má súnmọ́ nǹkan tí máa mú yàn ṣe azina torí tẹ̀ bá ti súnmọ́ nǹkan yẹn ẹ̀ní ṣe nǹkan yẹn ó lè jẹ́sẹ̀ kékeré ó lè má jẹ́sẹ̀ ńlá àmọ́ tẹ́ ti ṣe yọ́ padà mú yín ṣe azina tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá lèyìn sì máa sọ ara rẹ̀ nínú àwọn tí àwọn àlùfáà tí wọ́n kà fún wa ipò ìmọ̀ ṣe sábàbí òun náà ni al-ikhtilat ìmá wà láàrin àwọn ọkùnrin àti obìnrin táà lẹ́tọ̀ ṣíra wa ká máa fòdígbòdí ká máa wà pẹ̀lú wọn kí ìmá wà láàrin àwọn obìnrin lóbin kẹ máa dẹ́fẹ̀ àwọn àlùfáà sálàyé wọ́n lélẹ́ ìmọ̀ ń fà kéèyàn máa lẹ́hùn kóbìnrin ọmọ lẹ́hùn ọmọdéhùn ni máa ń fà tó pé àrùn ni ọmọ bọ́ ọkọ̀ ọlọ́kọ̀ ọkọ̀ máa bá dápara ọmọ tí ó jẹ́ ọmọge àbí bọ́ì tó jẹ́ pé òun náà kò tí níyàwó ńlé ọmọ fa obìnrin lọ́wọ́ ọmọ bobìnrin lọ́wọ́ ọmọ bobìnrin lọ́wọ́ lọ́fíìsì ọmọ ní ọ̀làjú gbogbo àwọn nǹkan yìí òun ní máa ń léèdì yàn téèyàn fi máa ń ṣe sìnà nínú tí wọ́n tún kà òun náà ní kọ́ wà nínú àhámọ́ kan àbí kọ́lọ́fín kan pẹ̀lú ìyàwó àbọ́kọ tí ò lẹ́tọ̀ọ́ sí ní gbogbo ẹni kọ̀ọ̀kan yín tẹ́ ti wà níbi tí ó jẹ́ kọ́lọ́fín àbí inú yàrá inú ni kankan orí yín ẹ̀yin méjèèjì tẹ́ wà ń ó wà àwọn kan yìí lè yọ́ máa jìnà sí lẹ́yìn má ti ń jìnà sí ọlọ́run máa sọ yàn lẹ́yìn náà kéèyàn máa rẹ jú ńlẹ̀ kóbìnrin ọmọ rẹ jú ńlẹ̀ kọkùnrin ọmọ rẹ jú ńlẹ̀ ọlọ́run ọba máa sọ yàn lẹ́yìn bá ti ní kápá lérí ojú rẹ̀ bóyá lójú títì ni nínú mọ́tò ni lọ́ọ̀fíìsì ni àbí lérí fóònù àbí lérí tẹlifíṣàn àbí sátáláìtì àti gbogbo àwọn nǹkan tí ó jẹ́ social media nínú ẹni kéèyàn máa máa date kéèyàn máa pe ìyàwó ìyàwó lọ́rẹ̀ ìpè she's my friend torí pé ẹjọ́ ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba abẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ ní company kẹ́ máa dá gúrùpù àwọn ọ̀rẹ́ lẹ̀ wọ́n máa chaati pẹ̀lú àwọn ìyàwó ìyàwó àwọn ọkọ ọlọ́kọ lérí àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ gbogbo eléyìí ni máa ń fa àtẹ̀yìn máa fi ń ṣe azina boyfriend girlfriend àwọn fa ni kò sí oríire ń bẹ̀ fọ́mọ yín tọ́mọ yóò bá ti lọ́kọ kò gbọ́dọ̀ ní ọkùnrin tó fẹ́ máa bá ṣọ̀rẹ́ gbàtọ́ wọ́n ti tán láti lọ́kọ lẹ́hàláwò rẹ̀ pé lágbájá tó ti ṣe tán tọ́lọ́bọ̀ sọ̀rọ̀ onílágbájá ni alhamdulillah ọyá lọ lè pè wá lẹ́sẹ̀kẹsẹ̀ kẹsẹ̀ so igi wọn kálukọ́ ọmọ bá ti wọn lọ tẹ́ẹ̀ bá so igi wọn dámọ́ láwọn ń fẹ́ra àwọn sójú ọ̀nà courtship wọn ipa àwọn ọ̀ka níjọ́ tó bá ti sọ fóbìnrin pé i love you pé I will marry you tóun náà sọ bẹ́ẹ̀ fún ọ pé òun náà agree àwọn méjèèjì ẹ̀mí wọn ti lẹ̀ mọ́ra wọn níjọ́ da ní káyẹ̀ tètè so wọ́n pọ̀ bẹ́ẹ̀ bá so wọ́n pọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí máa bára wọn sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa dira wọn mú wọ́n máa bára wọn ṣeré pa tọ́ba padà ya wọ́n padà sí azina ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú táwọn alùfáàkà òun náà ni adamu zawaji mubakira ká mọ́ tètè márìn a máa rí 35 years láìsí mari lọ́kùnrin ó sì ti ní iṣẹ́ ó ti nílé lásìkò tá ń lò lọ́wọ́ yìí bẹ́yìn bá ti wọ 2022 lọ́kùnrin tó ti níṣẹ́ tó sì ní owó tí ó máa fi fún ìyàwó lóúnjẹ ẹjọ́ lọ lè mari bọ́lọ̀ bá fún yín ní owó kẹsì fẹ́yàwó fún at the age of 22 years àdáwò tó bá wá lẹ́yìn oní àlọ́pọ̀lọpọ̀ afẹ́ kẹ́kọ̀ọ́ afẹ́ kẹ́kọ̀ọ́ ó ń dìlé marriage púpọ̀ kíyẹ́ sì máa ń pẹ́ kó tó márì ẹ̀sìn ọ̀ encourage nítorí pé gbogbo tẹ́yìn bá fẹ́ ṣe nínú ètò ayé tẹ́yìn bá ń ṣe nǹkan yẹn tí nǹkan yẹn kò dí sìná lọ́wọ́ èyàn ń rí sìná ṣe ọwá lóun fẹ́ àṣífù èèmù kan ìlọlẹ̀ fèlì kọmọ obìnrin tíyàn nínú ilé kó délé ọkọ rẹ̀ láì ṣe pé nìkan kan súnmọ́ oore tíyàn rí ní àti ládá tíyàn gbà ó ju certificate medicine lọ ìpé a ah, ọmọ mi ó ti parí medicine àwárí pé ó ti dàpẹ̀rẹ̀ kó tó parí ẹgbọ́dún méje lòun ọkọ̀ lónà ọ̀dọ́láwọn àwọn míì máa ń lọ́kì tí jẹ́ pé ẹ̀kọ́ ọmọ ya gbogbo mẹ́sì tó lọ́wọ́ ṣe yín náà sí at age of uh, twenty two alhamdulillah amẹ́ni tí ọba ya ó lè marry marriage wà more important than education ó ṣẹ̀dá fóbìnrin àmẹ́yẹ obìnrin míì tó jẹ́ pé online program online university yóò jòkó ní yàrá rẹ̀ yóò sì gba certificate university tó bá sì fẹ́ lọ sí skul náà ni ẹjọ́ tètè márì wọ́n máa lọ lè yanjú yòókù òun àtọ́kọ rẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ ṣìnà ti di tọ́mtọ́m títí kálukú ńlá tẹ́jẹ́ pé àwọn yẹn tí wọ́n fi ń panu ní kọ́dà àwọn ọ̀sẹ̀ ká sí oúnjẹ wọn ká sí nǹkan bíkì kí ni yìí sì máa ń díyàn lọ́wọ́ spiritually and physically ìrìn àjò ẹ̀mí pé àṣítání ma ń dá wa lọ́nà nínú àwọn tí ma fi ń dáyàn lọ́nà òun náà ni azina lẹ́yìn náà ìtọ̀rọ̀bùl òmòrò ẹlòmí ọkà ma ta ayọ́ ma lè kò ní ba ṣìná tó ti ṣe nígbà tó wà ní skúl òun ní di lọ́wọ́ òsì ajẹ́ ọlọ́ni ọlọ́mọdẹ̀ẹ́sẹ́ ní kọ̀ọ̀kan wa àdáwò ní kó ṣe ọ̀tá ẹ̀ kéèyàn ọmọ ṣẹ̀ṣì náà àdáwò lòun náà òun lọ ọmọ wọn bẹ̀rù òsì lẹ́ni táwa ọmọ wọn ọmọ ní boyfriend girlfriend ma yọ lágbádá díẹ̀ o nítorí pé ẹni bá ti ń ṣẹlọ́wọ̀n rọrẹ́ ọmọ abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àtàwà àtàwọn ọmọ ọlọ́mọdọ̀rọ̀ wa rò anábì ni yá máa ṣọ́rọ̀ shabab anábì ni mo pè yín ọ̀dọ́ anábì ò pé àwọn àgbàlagbà anábì ni yá máa ṣọ́rọ̀ shabab ó kàn kó wọn jọ náà nípa ẹ̀yin ọ̀dọ́ mọ́ ní sàtọ́ àmì nǹkan 15 years 16 years 17 years 18 years 19 years twenty eh àwọn shabab anábìnrin mọ́ni sọ́tọ̀ àmínkùnmọ́lìbà à ẹni bá ti lágbára nínú yín ẹ̀wọ̀n tí rọ̀sùlù fi dé ẹni tó wà lágbára ńkọ́ rọ̀sùlù rẹ̀ láti bá sọ̀rọ̀ anábìnrin mọ́ni sọ́tọ̀ àmínkùnmọ́lìbà à ẹni tó bá lágbára nínú yín bẹ́ẹ̀ ṣe wà yín fálẹ̀ yàtàzáwàjì lé yàtàzáwàjì lọ́dọ̀ àwọn oníkéwù láàmù yẹn láàmù tí wọ́n fi ń pààyàn aláṣẹ ni ìpè kíá kíá kẹlẹ́ lè má rèé kí ní àdísì henry fars late marriage ní àbí early marriage eh, àwọn náà ń kàn sábò sí ni ọmọ tí ń wo fíìmù ń wo lérí fóònù ń wo lérí tẹlifíṣàn ń wo dírámà àwọn ọkùnrin àtọ́bìnrin lọ́mọ́ra wọn ń kọjá gọ̀kadà orí tó ń rí ó wà lọ́fíìsì àdáwò ó wà nínú bọ́ọ̀sì fìtínà ó dó jẹ́jẹ́ rẹ̀ ní bọ́ọ̀sì tọ̀bìnrin retí mọ́tò àdáwò látara ìwọ̀kúwọ̀ tí àwọn èèyàn wọ̀ káàkiri gbówó sáàbọ̀dì fìtínà ni bọ́ọ̀rọ̀ ṣẹlọ́ksì fìtínà ni bọ́ọ̀rọ̀ ṣáná wàhálà gbogbo ẹ̀ ni wọ́n ti yà àwọn aṣẹ́wó sí ní tí ń ṣẹlẹ̀ yẹn kọjá agbára ẹni níyàwó mẹ́rin ga tí ọba sábdi ọlọ́run ọba dáadáa yọ padà fi sínà níbi abadé ẹni tó níyàwó mẹ́rin lẹ́ẹ̀ nítorí pé wọ́n jọra wọn àwọn èyí tí ń rí tí yàtọ̀ sí ìtọ́wà lé kátàwápẹ́ oníyàwó mẹ́ta kátàwápẹ́ méjì kátàwápẹ́ lẹ́yọkan wọ́n ti wá pẹ́pẹ́pẹ́ ló ti fẹ́fẹ́ míì tí ó ti rọrùn àdẹ́bìlẹ́yìn ọ̀dọ́ ẹ ti ti mari ẹ ti ti lọ lè fẹ́yàwó màmá làmì ẹ̀fẹ́ tẹ̀ mọ̀lẹ́sítọ́tọ́ àmínkù lè bá àtàwọ̀lẹ̀ àtàzọ́wọ́d fàyín náà àkọ́dù lè bá sọ̀rọ̀ ànábì èyí ni ó jẹ́ kí ojú yín tẹ́lẹ̀ máa rẹ̀ lẹ̀ tẹ́ẹ̀ bá ti mari ẹ máa wo owó ni tẹ́bà tí ń wò yẹn látara wò yẹn àdánwò ọmọ síkíní àdánwò ọmọ kàáyìn wọ́lá ojú ni ibi ojú náà lẹ́yìn aburú ti máa ń bẹ̀rẹ̀ nítorí bá ti rí iná pàṣẹ sí inú ọpọlọ ọpọlọ wa ní sẹ́tùmọ̀ wọ́n àṣọ́nù lè fàṣẹ anábìdí yóò jẹ́ kẹ́lẹ́ sọ abẹ́yìn ìtumẹ̀ pé kúrò níbi sinna tẹ́bà síkíní tẹ́bà márùn gbogbo àwọn ọmọ wa tán ti dàgbà tó wa lọ́rùn ẹjá ti ti kan wọn lójú láti márì pẹ̀lú májèmú tí wọ́n bá ti níṣẹ́ lọ́wọ́ tí wọ́n sì ti ní àlàáfíà orí wa ń bẹ̀ gan fún wọn àwọn ọmọdé stẹ́tẹ̀ ànábìnrin tí ó bá wà lágbára nínú fọ́ àlẹ́ yìí bẹ̀ sọ́wọ́ kọ́ máa gbà ọ̀rẹ́ fàyínàwó láwọ́ òjá àwọn èèyàn máa rìdíùsì adùn rẹ̀ kò ní jẹ́ kára rẹ̀ ọmọ gbé nítorí tọ́mọ bá ti wọ 15 years gbogbo adùn ara rẹ̀ àfi kí kó tara bọ ìbáàdà tó bá lọ lè wo sex movies tó bẹ̀rẹ̀ sí máa wo àwọn àwọn pictures tó bẹ̀rẹ̀ sí máa wo àwọn èèyàn torí òun náà lójú nígbà tó di bàlágà yẹn kí n tó wà lára rẹ̀ yẹn ọlọ́run ti dá ó ti pé síbẹ̀ tí ọba ti máa sọ́rẹ̀ kí ni yóò dìde láti fẹ́ ṣiṣẹ́ kò sí lówó kò níṣẹ́ lẹ́bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ mi tí wọ́n máa gbalẹ̀ aṣẹ́wó lọ tí wọ́n máa lọ lè bá wọn aṣẹ́wó sùn ayé ti bàjẹ́ kó tó di pé <laughs> yọ máa rẹ̀ àwọn àrùn kárùn àdánwò alákàlá settlement pé kéèyàn settle pé ní ohun tí èdè èèyàn settle spiritually as dinawamis anábì yóò jẹ́ kọ́ ilé sọ abẹ́yìn tẹ́bá márì kádà àwọn torí tọ́lọ́wọ́n bá Allah ká ẹ̀ńkọ́díjì àwọn ọmọ obìnrin àtọkùnrin kan tètè márì gbogbo àwọn tí ọlọ́run ti ṣe ọ̀pọ̀ fún ọlọ́mọ́sà fi bálákà sí fún gbogbo àwọn tí ń bẹ lọ́nà ọlọ́mọ́sà sí rọrùn fún gbogbo àtàwọn wátà ti rí wa náà هنا امتناع بعض الزوجات وبعض الأزواج المتعة بينهما tí ma ń kọ́ sí azina fọ́kùnrin àbúbìnrin o ní kẹ́yìn méjèèjì kẹ́ mari àmọ́ ẹ̀yẹ súnmọ́ra yín ìyàwó ní súnmọ́kọ̀ ẹ̀ yóò lọ wọ̀nra ẹ̀ yóò kọ́ sí zina fọ́kọ̀ ẹ̀ àbọ́kọ̀ náà fún rẹ̀ ó ti yé kò kí súnmọ́ ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ ó máa dà á láàmú yóò máa lè yóò padà kọ́ sí zina fún ìyàwó ẹ̀ nítorí pé n tí gbòógì tẹ́ torí ẹ̀ mari tẹ́ torí ẹ̀ mari gangan lẹ́yìn kẹjọ sin ọlọ́run kẹ lásìkò nítorí àṣepọ̀ yẹn onímọ̀ pé ní ànìká ànábìfin ni ẹ fún wọn ní owó sàdáàkì wọn owó yẹn lẹ fi sọ abẹ́ wọn dẹ̀tọ́ ọwọ́ ọ̀sán ó tán ò débẹ̀ gbígbà tẹ́ ń gba sọ́ọ̀bù kalẹ̀ tí ò kẹrù síbẹ̀ aburú ńlá ọlọ́wọ́n bá ní hunna libāsun lakum wa antum libāsun lahun ọlọ́wọ́n bá ní ẹ̀yin obìnrin aṣọ ìdàbúra lẹ́jẹ́ fáwọn ọkùnrin ẹ̀yin ọkùnrin náà aṣọ ìdàbúra lẹ́jẹ́ fáwọn ìyàwó yín ẹ máa dáṣọ búra yín ẹ̀yin méjèèjì kò sí nǹkan tó jí ìwọ̀ tẹ́ẹ̀lé wo lára ara yín ìtumọ̀ ni pé mut'atan lakum wa lahun ìgbádùn láàrin ara yín ọlọ́wọ́n bá ní ẹwà fúnra yín torí tiẹ̀ láṣẹ ní kíwọ̀ pàdé ẹ̀ torí ti tiẹ̀ náà láfẹ́ níkọ̀ọ́ náà pàdé rẹ̀ káwà máa fi orun káwà máa fi dùn yàn ọkùnrin máa forún dùn obìnrin obìnrin náà máa forún dùn ọkùnrin ẹni bá ní ìwà yẹn tí màá máa ṣe láìsí pé ọ̀rẹ́ tí ó sì ní excuse kankan tí ẹ̀sìn faramọ́ ọkọ̀ wà áásímọ̀n ń ṣe ọlọ́run wọ́n máa kọ ẹ̀ṣẹ́ lẹ̀ anábì ní ọ̀fí bóde ahadikum sadaqa ẹ̀yàn ọkọ̀ àti ìyàwó tẹ́ bá ń súnmọ́ ara yín ẹ̀ máa gbà ládàá wọ́n máa kọ ládàá lẹ̀ fún ìgbà lọ́nà haram tẹ́lẹ̀ ṣe sìnà ẹgbẹ̀ṣẹ̀ abẹ́ gbẹ̀ṣẹ̀ wọn láwọn gbẹ̀ṣẹ̀ anábìnrin hìn nígbà tẹ́lẹ̀ gbẹ̀ṣẹ̀ lérí yẹ tẹ́bá ṣe léyìí ẹgbàlada ọ̀rọ̀ owó fílẹ̀ mọ́sálásí àbí ó sì múra sí ìrìn wọ́n lè máa kọ́ àbí dáadáa àdísò tí sallá muhammad sallallahu alaihi wasallam anábìnrin ìdára àádùkún ìmúra àtàrí fa àjẹbẹ́tẹ̀ anábìlẹ̀ ni tó bá jáde nínú yín tójú rẹ̀ wá sá obìnrin kan tó rẹwà ẹwà yẹn kó sílá kọ̀sẹ̀ tí ó rí obìnrin tó rẹwà tára rẹ̀ oní sheik àdámọ̀ pé subhanallah ọwà rẹ̀ ju àbí kí ló dé tọ́fẹ́ rẹ̀ ju torí pé ó ti rí tó ju agbára wo kíta náà fi bẹ̀rẹ̀ àdísì ni pé ẹgbẹ́ tóbìnrin máa ń bọ̀ ànábì ni ìta akabala ti mara akabala ti fi súra ti ṣètọ́ tí máa ń bọ̀ wájú báyìí ànábì ni ṣètọ́ ni yóò sì máa ṣe wájú rẹ̀ yẹn yóò máa ṣe ní ẹ̀sọ́ fún yín kọ́dà olè má da tó yàwó tó wà nílé àmúgbà tó ti ń wo yẹn ṣètọ́ náà wà beautify ànábì ni ẹ̀rẹ̀dùn yẹn o wàyẹ́ta adìbára tóbìnrin bá ń lọ tí ń lọ tí ẹ̀ ń wẹ̀yìn ẹ̀ ẹ̀rẹ̀dú ọ sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ ni tó bá sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ sáájú ẹ̀ ní tó ń rí òun ìparẹ̀ ọ̀ka anábìnrin tóbìnrin bá ń lọ tó bá kẹ̀yìn sí ọyẹ ẹ̀rẹ̀dú o àbí kẹ̀tẹ̀tẹ̀ gba wájú ẹ̀ anábìnrin tó rí bí lọ́nà èrè pàmò owó lẹ̀ àbí kò tètè ya gbáwájú Ànábì nítorí pé ẹ má wo tẹ bá wo àkọyìn sí rẹ̀ ṣètọ́ ni ó ṣe lẹ́sọ̀ fún yóò sísọ má ti ṣe lẹ́tọ̀ fún ipa rẹ̀ ọ̀ka mọ́ àdánwò ti dé ní ẹ̀jẹ̀ mọ́ Ànábì wa ni wọ́n yíta àdókùn mọ́lá àtàǹfà àjẹbàtò kí ní ànábìnrin kó ṣe ànábìnrin kọ́ máa lè lọ kó gba fóònù rẹ̀ ànábìnrin kọ́ máa béèrè rẹ̀ ìyàwó ìyàwó ọmọ ọlọ́mọ tí ó ti ṣe láti márì kí ní ànábìnrin kí arákùnrin ọṣẹ ànábìnrin falẹ̀yà àti àhàlà kọ́ wá báyàwó tiẹ̀ tó wà nílé fàyín nàdá nìka yàrúdù máa fi nàfsì hì tó bá ti lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó sì báyàwó rẹ̀ ní yóò fúyẹ́ wàhálà tó wà nínú ẹ̀mí yóò gbé wàhálà tó wà nínú ẹ̀mí yóò gbé kúò wàhálà wọlé wà lẹ́mí ẹ̀ wàhálà ń torí sípa rẹ̀ òsìkí ní sípa rẹ̀ ọ̀ká mọ́ àwọn wọlé anábì bá sọ̀rọ̀ nígbàtí sọ̀rọ̀ ìjọmọ́ àwọn abdulil umma ashabul kurun lil mufaddala àwọn tó jẹ́ pé ìgbà wọn lọ dáájú àwọn làkọ́kọ́ wòlíì tí ò sí wòlíì bí wọ́n ṣe jẹ́ ń ṣe wọn pé ẹ sọ̀rọ̀ kò tún wá sí gbogbo àwọn àdáwò tó dé lérí ilẹ̀ kò sí nígbà yẹn wọ̀tà àwọn yahudiya nasaraniya tí wọ́n gba islam madina àwọn èèyàn náà rìn àwọn èdè ìlú jalbab ìmọ́ra tí wọ́n gan ó tún bẹ́ta ìmọ́ra àwọn mùsùlùmí mi ní ìmọ́ra àwọn ta ní ìlú jalbab síbẹ̀síbẹ̀ náà anábì ń zikiri anábì wọnú àwọn sahaba arábìnrin tí wọ́n ní ká wá bá ń lé abádélé tó bá tó ní àṣọ fún tẹ́lẹ̀ lànàbẹ̀ fi ní èyíkéyìí obìnrin tọkọ rẹ̀ bá pè é pípọ̀ bá ń bọ̀ wá tí ọba dá lóhùn láàánà ti hálì gbogbo àwọn màláìka tọ́lọ̀ ń dá wọ́n ṣe pèlè mọ́júmọ́ wáyé tí wọ́n fi ń ṣe pèlè lérí nǹkan báyìí nítorí pé ọmọ akọ́sí problem fọ́kọ̀ ẹ̀ tọkọ ẹ bá sì fi yẹra lu problem yẹn ọmọ fireback ọmọ adánulé yẹn rú obìnrin míì ní ó ṣe sábàbí tọ́kọ rẹ̀ fi ń ṣe àzínà láàfin sọ́fẹ́yàn ọkùnrin ní pé ẹgbìyànjú kẹsí dáadáa pẹ̀lú àwọn obìnrin tí ẹ bá rí pé obìnrin nǹkan ò tó yín ẹlọ lè ṣe kíni ẹlọ lè fẹ́ mi bí mi ó sì máa sọ táyé fi parẹ́ nù ní ìwáyọ̀ nu ó mú kankan ìbínú ó mú kankan ò sí lè lápá lára mi bá a ṣe jòkó lẹ́ni nísìnyí tán bá mọ̀ pọ̀rọ̀ tá a tún jálù lẹ́ni ẹlòmíràn sọ fọ́kọ rẹ̀ pé tó jẹ́ àṣẹmí lẹ́ni má jẹ́ lọ alukọ̀lẹ̀ èmi ti fẹ́ ó ti fẹ́ kò lálùkọ̀ ọlọ́wọ́n bá ní fankéhò ọlọ́wọ́n bá ní mo ṣe lẹ́tọ̀ fún yín ẹ̀fẹ́ má tọ́ bàlẹ́kùn èyí tó bá wù yín mí nà láàrin àwọn obìnrin wọ́n ṣe pọ̀ tó yẹn ẹ̀fẹ́ ìtọba wù masina ẹ̀kọ́ méjì méjì wọ́tò láta àbíkẹ́ ẹ̀kọ́ mẹ́ta mẹ́ta wọ́rù bá àbíkẹ́ ẹ̀kọ́ mẹ́rin mẹ́rin nítorí wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n ti pọ̀jù fàyín ní kíftù allah ta'adilu tẹ́ bá mọ̀ pé ẹ̀wà lágbára bóyá sexual ability àbí financial ability kò ságbára owó kò ságbára àlàáfíà fàwa ìdá ẹ̀tẹ̀tẹ̀ wá jẹ́ ọmọ ní ẹ̀yọ̀ ọ̀kan àmọ́ pilẹ̀ méjì ọlọ́wọ́n báyà ń kọ́ díjú wákà ní tí ọba sagbára ní mú yàn ní ẹ̀yọ̀ ọ̀kan àṣẹ tọ́lọ́wọ́n apá yìí ọlọ́wọ́n wá ní dandan bẹ́ẹ̀ bá ṣe o ẹ̀ nírí ọ̀nà ọlọ́wọ́n àbẹ́wò náà rọ́ o àṣẹ ìgbàláàyè ní fẹ́ni tó bá mọ̀ pé òun nídìí ẹ̀ àmẹ́jọ́ bá nídìí ẹ̀ oyé nígbà tó ti nídìí ẹ̀ ọ̀ ní bùkátà sí àmọ́ ẹni tó nídìí ẹ̀ tí wọ́n wá ń sọ pé kí ló dé tó fi ṣe ajẹ́gbọ́n sọ fọ́lọ́wọ́n bá pé ìtọ́lọ́wọ́n bá sọ yẹn oyé kọ̀báyé mu àrùn àwọn obìnrin máa ń ṣe mìí àwọn tí wọ́n wọ́kọ̀ tí wọ́n belé rílẹ̀ ọlọ́nsì tí wọ́n belé rílẹ̀ ọlọ́nsì wọ́n jẹ́ àwọn tí wọ́n márìlọ tọ́ ẹbá ní àyà ní kọwà ní kọ̀ránì kámákàmá tọ́ ẹbẹ́yìn lóbìnrin àbí ẹbẹ́yìn lẹ́pọ̀ àwọn ọkọ̀ tó nǹkan ọlọ́mọsẹ̀ ìṣànú wa èyí tó fi máa ṣe sìná kó rí bínú ìyàwó rẹ̀ a máa dájú kó rí bínú aláàlọ́ gbogbo ìfẹ́ kí màdámú bínú torí ẹ̀ ló fi máa ṣe sìná lọ́fíìsì ìbínú màdámú ò tó nǹkan o tó mọ̀ bá di bínú oṣù mẹ́ta náà nílẹ̀ oṣù mẹ́ta wọ́n tún dọ̀rẹ́ oṣù mẹ́ta náà wọ́n fi ń jowú ìtọ́bápọ̀ ìparí mẹ́fà ètò bá ti ń lọ bí ọdún kan a máa ṣàdúrà fún àṣetáni ti lọ́wọ́ sí oníyàwó kan oníyàwó kan mélòó náà lọ gbádùn lójoojúmọ́ ni complain eré ìyàwó yẹ ọkàn yẹn náà ọ̀bẹ̀ fi ayé rẹ̀ síbi tọrọrùn ọlọ́n sọ̀rọ̀ ẹ̀ àwọn fi àwa bẹ̀rẹ̀ sí máa bà ṣẹ̀ríà jẹ́ nítorí káwọn ọkọ̀ wa ká má bà ṣe kíni ká má bà ṣe ẹlẹ́ẹ̀kejì àgbẹ́ ṣẹ̀ríà náà sọ pé típa ara ìbá ka ni àbí àwọn típa àwọn òṣèká ogun ọ̀la ń bá rú jojúmọ́ wípé ìwọ típa ara ọba ka ọwọ́ lẹ́gbẹ̀ẹ́ ìjọ àlìkèyàmọ̀ báwọn kan bá ṣe nǹkan tó kúrò ẹ̀ka tó èyàn ní tùmọ̀ pé nǹkan yẹn ọ̀sẹ̀ kíní nǹkan yẹn ọ̀dá ọlọ́wọ́n bá aláàtọ́ bá ti ṣe kankan sínú Qur'an gbogbo ẹ̀ lọ́dà omi tán náà máa mú gan bó ṣe dáa tó yẹn tí yẹn bá mú omi lọ́nà òdì lọ́pàá yẹn léyàwó nípa yẹn lé fọ́lá ò lè sọkùn fàákù omi sì dáa nípìnlẹ̀ bí yẹn ṣe àpláyé omi yẹn lọ́sẹ̀ kíní lọ́rọ̀ nù káwọn máa kọ orun mọ́ o sí máa lọ jáde olóṣù mẹ́rin ọlọ́dún kan kí akọ bẹ̀rù ọlọ́ òfò alábìnrin yẹn lẹ̀ oṣù kìíní ọ̀dọ́dọ̀ ẹ̀ oṣù kejì ọ̀dọ́dọ̀ ẹ̀ oṣù kẹta ọ̀dọ́dọ̀ ẹ̀ tọrọ wọn hàn mà èyí tí wọ́n ní kọ́ máa ṣe fún alábìnrin yẹn àyàn ni wàá bílí ma'ruf ọlọ́wọ́n bá ní ẹbá wọn lò dáadáa ara ẹbá wọn lò dáadáa ní pé má fọ́nú jẹ wọ́n yà jẹmọ́ tó sọ wá rí ilẹ̀ yíbò tó lè jòkó sí mi tó ní ọ̀sẹ̀ náfílà àbí náfílà gùn sí bó ṣe dùwá náfílà ló ń bó sọ fáwọn èèyàn pé ká bẹ̀rù ọlọ́run náfílà ni ọwá jòkó sí mọ́sálásí ìmí ìgbà náà ó ti lálàá sínú mọ́sálásí yẹn tí ó ti wẹ̀wẹ̀ fá títí tára rẹ̀ ó ti máa wálé àwọn ẹ̀dà ni wọ́n mọ̀ lọ́rùn mọ́lẹ̀ pé àsìkò tó tàndé yìí ń sẹ́kẹ́sẹ́kẹ́ àyàmà màdùdáàtì ààwẹ̀ ọlọ́jọ́ ọlọ́sí fọjọ́ sí alhajj ashhurun ma'luma ọlọ́wọ́n bá ní oṣù hajj oṣù tí a ti sàlàyé fún yìí ni tó ní òǹkà ta ló fún kàsí dáwà ta ló fún kàsí lílọ bíbọ̀ ta ló fún kàsí pé ìwọ gbọdọ̀ wà nílẹ̀ yíbò fún sùn mẹ́rin ọgbọdọ̀ yóò ti fámílì ẹ̀ adáwò ń bá ọ ní wọ́n máa gbá wọn alùsùnà náà nìyàwó ti fìyàwó lẹ̀ látọ̀ sùn mẹ́rin yíbò ní máa fún ìyàwó ẹlòmí lọ́yún yíbò náà jọ gbalé ọ̀kan ṣẹlẹ̀ ọmọ yíbò bá bọ́ sí ṣe àrìn lọ́wọ́ bá máa wà bẹ́yìn bá ti jẹun àfi tọ́ bá jẹun lókù ó ní bọ́kátà sọ́kùnrin tọ́ bá ti jẹun ó ní bọ́kátà sọ́dọ̀n bọ́lọ̀ sí dáyé ni ó sì jẹ́ pé tí ò jẹ́ kára ọ máa gbé nínú àwẹ̀ ni pé oúnjẹ wá sí kíni oúnjẹ wá dìde oúnjẹ máa ń bí adùn ni ẹni tó bí bá ń padà dá ara rẹ̀ onílẹ̀ àtọ́kùnrin àtọ́bìnrin ebi ebi obi original tọ́ bá pààyàn wọ́n lọ́pọ̀ fi wá àmọ́ tí kò dẹ́bá ti lè báyìí lóbìnrin ó súnmọ́ ọkùnrin lókò kò sí àǹtara wọn bìnrin mọ̀ tí ikùn ọkùnrin bá ti lè kára ó lè lókò ìyàwó rẹ̀ wá ń jẹun wọ́n náà ń jẹun bí tọ́wà oṣù mẹ́rin ẹ̀wà pàdé lórí bẹ́ẹ̀dì ọwá ní ìwọ̀n ṣe dáwà irú dáwà burúkú òní ọlọ́run ní díẹ̀ háwò àtọmọ yíò àní háwò wọ́n tẹ̀lé wọn lọ jáde ṣètọ́nù bọ́bá jíṣẹ́ lọ́n lọ wéré kó ṣe kíní ó dé wéré alọ́dáwà kan ní ọkọ̀ kan ní láti àfáyàn àbí díṣẹ́ náà ọ̀sẹ̀ méjì pẹ̀lẹ́ lálọ́ lójoojúmọ́ àyàwó wa gbogbo ata lọ bá ṣe pọ̀ tó wọ́n ni kọmọ pé kọmọ ọmọdún ìyàwó àtẹ́bí nú kámà láfíà wọn bóhun sí wà kọmọ pé ara ìbádà kọmọ pé inú tí wọ́n náà ọmọdún wọ́n wá pè ọfá tí lóṣù kan fóònù ọlọ bó kú ní bó sùn níwọ̀n ọ̀kan náà àwọn tàjọ lọ́wọ́ ní ah, àwọn tàbílìgì ẹsẹ̀ yẹn rẹ̀ ọ̀sẹ̀ méjì làwọn fámìlì kálukú ìyàwó ẹ̀jọ́ ti gbàgbé máa gbà àwọn ṣe márèjì ó gán sí kò sí fruit marriage kò sí lazza lazza tó zawaj nípasẹ̀ fẹ́ alomari òun àti difọ́sí àti opó kò sí yàtọ̀ láàrin láì fún wọn tó tó bá ti tún lọ tó tún dé lẹ́yìn oṣù kan àbọ̀ ojú tún lọ ní ọ̀gán fẹjọ́ sí fídíò ní wọ́n ní à ọwá gbówó oṣù àwọn orí nǹkan gidi rà sí lórí àwọn jẹ wọ́n ní àfá anámà ní 30 ẹtún ní oṣù wọ́lọ́wọ́ yín lọ́ndì 2 múlẹ́gbówó òun padà wá rí pé ó ní kóló kan nínú ilé tí ń dáwó sí òun wá rí òun wá ní owó kílẹ̀ ń dá sí bí tí àwọn orí nǹkan gidi jẹ́ nínú ilé olóhùn fẹ́ lò òun wá tẹnu olóhùn lọ Pakistan wọ́n lọ Pakistan Pakistan kí ni wọ́n pẹ̀lẹ̀ kọ́dà bọ́ lọ́lọ́ ajì ọ̀nsẹ̀lọ́n kò ní ní sàtà ilé i sabila ajìgbìn ọlọ́run ti pààyàn bá ká nípa àyàn bá ká ẹ má jẹun bẹ́ẹ̀ kú ẹ̀ lẹ́sẹ̀ ẹni ha o àwọn ọmọ yàn ní ha o bẹ́ẹ̀ni ká bá ti gbérun gbàdé tí sòkòtò kọjá àkókò ọ̀sẹ̀ lọ́lẹ̀ wádìí àkídà rẹ o kọ́ mọ́ fọmọ tó láwọn àwọn kan tó bẹ̀rẹ̀ láwọn náà ń pè tòrò àpẹmọ́ra súnnà àwọn aláṣejù ní àwọn yẹn àwọn jabatíyà oríṣiríṣi lọ́sá wà ń lú afẹ́ká ṣe súnnà kò sáṣejù kò sì sí àṣẹ ètò lèyí ṣe balance abẹ́lẹ̀ kọ́mọdé ṣètánì ọ̀jẹ̀wálẹ́rí àwọn náà kọ́lọ̀ bá fún wọn mọ̀nà ọlọ́gbàrọ̀ ọlọ́wọ̀n bá wọn ó jẹ́ àmà sàdúrà fún wọn nídìí ibi tá a ti lọ òun náà ni pé ká má máa fi oorun jẹ àwọn ìyàwó àtàwọn ọkọ wa níyà ní máa sábà ṣe sábà bíi azina inú dáwọn alfáà tún ká kẹsì àtútàbárò jì nìsa obìnrin káwọn obìnrin kí wọ́n máa sí ara alẹ̀ àbí ká máa wọṣọ tó há àbáṣọ transparent àwọn míì wọ net net tí ò lè ṣẹ́gi èèyàn lè fi ṣẹ́gi yóò sì wọ́ yóò lọ wọ́sọ̀ wọ́n ń kọ́sí àwọn òyìnbó ni ọlọ́dẹ̀ ti sọ fún wa pé ẹ má kọ́sí wọn yá ayọ̀ lẹ́gbẹ̀ẹ́ àmì láti tẹ́tìlú yahudu wọn nasara awliya ọlọ́ni yahudu àti nasara àwọn òyìnbó ẹ má kọ́sí wọn olórí burúkú lọ́pọ̀ nù wọn ẹ máa ń tọrọ kí n fi ń mọ̀nà àwọn anábì ọlọ́run èyí dì náà sọ̀rọ̀ mustaqim ojú ọ̀nà àwọn tọ́lọ̀ ń parí ìdẹ̀ra lélẹ́rí ní ká máa béèrè wọn náà làwọn anábì ọlọ́run ghayril maghdubi alayhim ẹ má bèèrè ojú ọ̀nà àwọn tá a bínú sí àwọn yahud jù wọ́lá dọ̀ọ̀lìn àtòjú ọ̀nà àwọn nasara àwọn alátẹ̀wọ́ àwọn méjèèjì ẹni wọ́n dayérú ọlọ́run fi sọ fún wa pé kọ́lọ̀ mọ́jà arìn náà wọn ara ìmáàrin náà wọn ni kí Fatima àti Kausara náà wọn máa ṣe kí ni wọn net àti kọ́ máa wọṣọ tó transparent aṣọ lèmi ò ní transparent oyé yóò fún ni bó ṣe fún pínpín ìyá jama ó ti fitina ti ń ṣẹlẹ̀ gbogbo tọ́lọ̀ ń dá sí i ní ó dúró lọ́kọ̀ọ̀kan báyìí lànàbí sallallahu alaihi wasallam fi ń sọ fún wa pé àwọn nǹkan bẹ tó bá dìgbẹ̀yìn ayé anábì ní ọmọ náà ni wọ́n wọ́n padà wá o anábì ní wọ́n ní sáàùn àwọn obìnrin ni wọ́n káàsìyàtùn wọ́n wọ́sọ àríyàtùn wọ́n sì wà ń hò wọ́n wọ́sọ wọ́n sì wà ń hò ẹlòmí ọ̀wọ́sọ gbogbo tọ́lọ̀n dá sí lára pátá oyé lẹ́ẹ̀mà rí aṣọ yẹn dẹ̀ ní oyé ó bò òhò àmọ́ ha bó ti wá ha yìí gbogbo àwọn kan tí ó yẹ kí yọ síta yọmọ wá bí fitna lérí ilẹ̀ fáwọn tí wọ́n bá ń rí yọ padà bí fitna fóun náà àdábìlá àwọn ta wí oye má ilá wọ́n ti kó lójú ọ̀nà ọlọ́run mọ̀mí ilá ìrìn wọn wọ́n máa fi ń kọ̀nfíìsì àwọn ọkùnrin tó bá pàdé wọn rọ̀wọ́sọ̀ ọ̀nà ka asìnìmọ̀tìlẹ̀bọ̀kùtìlẹ̀má ilá irun orí wọn tí wọ́n ṣe báyìí yọ́dà gẹ́gẹ́ bí ike ìrànkúnmí yóò ṣe wọn pẹ̀lú àwọn attachment yẹn ẹ̀ anábì ní tẹ́lẹ̀ bá rí irun orí ẹ̀ yọ́dà gẹ́gẹ́ bí ike ìrànkúnmí la yadkhulna aljanna anábì ní táwọn yẹn bá wà janna wọn ní wà ń bẹ̀rù wàlá yajidna ri'aha wọn sì ní gbóòórùn rẹ̀ nítorí kíni káàsì yàtún àríyá nítorí pé wọn ló jẹ̀lbáàbù wọn ò lókínní jí tọ́wọ̀ bá ti lè jàlùbáàbù jáde ewu obìnrin antika àṣìyàtún àríyá nínú islam orin òhòdì torí kò sí aṣọ tọ́wọ́ wọ̀ tọ́wọ̀ bá lè jàlùbáàbù tí ò ní máa kọ̀nfíìsì àwọn èèyàn tó máa rí ọ sẹ́ni ọmọ ìjáàbù kónkóló tá a ń lò yẹn lọ́wọ́ gbé ṣúùtù ọ́fíìsì sí pẹ̀lú skẹ́ẹ̀tì wọ́n ní àwọn modernized muslim sisters ọ̀daràn àmọ́ tó bá ti gbé jẹ́lù báàbù lé ànímà bí skẹ́tì rẹ̀ ṣe fún tó ànímà bí wájú àtẹ̀yìn rẹ̀ ṣe ṣe bó ṣe ma jẹ̀lùbáàbù tí obìnrin ọ̀bá ti gbé jẹ̀lùbáàbù wọ̀ ìrìn òhò ni torípọ̀ sàṣọ tí ó wọ̀ tí àní ogun tọ́lọ́wọ́n bá ṣe ṣe ọlọ́mọ́sàbà fún wọn mọ̀nà ọlọ́wọ́n bá ní yá àyọ̀wà nàbí mo pè wà nábì ọlọ́run pè ànábì yẹn torí pé ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn kìí sọ̀rọ̀ kékeré ọlọ́run bá ní kól bá mi sọ fún Allahu akbar aláṣẹ́ntì rasúlù sallallahu alaihi wasallam tó di muslima albalighat tí wọ́n ti bàlágà lọ́lọ́wọ́n bá ọba ọmọdún kan ọmọdún méjì obìnrin sọ̀rọ̀ banat ọmọdún banat ọmọ tó ti kọjá 15 years tó ti menstruation tí nǹkan obìnrin ti ń jáde lára ẹ̀ ọlọ́wọ́n bá ní bá mi sọ fáwọn ọmọ rẹ̀ obìnrin ọlọ́wọ́n bá àwọn ọmọ àwọn obìnrin náà wí lábẹ́ àbí nítorí bá ti sọ fún ìyàwó ànábì àwọn ìyàwó wa náà ti wà mí àbí ìdọ́là bá ti sọ fáwọn ọmọ ànẹ́bì tábàlága àwọn ọmọ tí wọ́n náà ti sí kíní wọ́n ti wà ń bẹ̀ wà bá náà ti ká àwọn ọmọ rẹ̀ tí wọ́n ti mature wọ́n ni sáà ilimu minin àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé ìyàwó mudiru ìyàwó amiru ìyàwó imam ìyàwó sheik ìyàwó carpenter ìyàwó bricklayer ìyàwó civil servant ìyàwó engineer ìyàwó bedu doctor ìyàwó bàbá tí ń tapákó <laughs> nìsá ilẹ̀ mọ́mìnì ìyàwó gbogbo olùgbàgbọ́ òdodo àgbáyé tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tẹ́wà ní islam kí lọ́wọ́ bá ní kí wọ́n sọ fún gbogbo àwọn tọ́kalẹ̀ yóde ní ìnà àlèyìn nàmí jàlá bíbí ọlọ́run bá mi sọ fún wa pé kí wọ́n máa da jàlùbáàbù borí tí wọ́n bá ń jáde èmi ò rí aṣọ àpánlé tó tó tọ́lọ̀ ń dàbò àwọn obìnrin tó tó kọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀rán wọn lókè sámà lẹ́yìn náà ọlọ́run tó wá sọ fún wọn pé ká máa lo jẹ̀lbáàbù jẹ̀lbáàbù ó yàtọ̀ sásọ ara tó bá jẹ́ pé aṣọ lásán bá ní jẹ̀lbáàbù ni ó díé ọlọ́run ní tuntun rìfáàsì pé kí wọ́n máa wọ́sọ̀ kankan mọ́ aṣọ ara tí kálukú wọ̀ ọ̀tọ̀ jẹ̀lbáàbù ọ̀tọ̀ wọn sáárín òhun Madina wọn ni òhun tọ́lọ́run fi ní ká máa lo jẹ̀lbáàbù wọn lásọ kan tí wọ́n ń wọ̀ bó ọyàwó wà náà láwọn aṣọ tí wọ́n wọ̀ aṣọ tóbìnrin ń wọ̀ aṣọ tó dáa ni ọlọ́run wa ní kó gbé jàlùbáàbù lé tọ́ba fẹ́ jáde tọ́ba dẹ̀ ti wọlé padà yóò tó yọ jàlùbáàbù rẹ̀ àfa òun náà wà pé léyìí rẹ̀ jàlùbáàbù òun náà ni wọ́n dà pé ní hijab láàrín àdínà ayò rọ́fúnà ọlọ́run bá ní bá ṣe fẹ́ kí wọ́n rí nìyẹn pàdé ayò ọlọ́run ọlọ́lọ́wọ́ kẹni tí máa lo jalibáàbù jalibáàbù yìí ṣe aṣọ àlìdáyà yúnífọ́ọ̀mù àwọn alùsùnà ayàtà kàyí inú mọ́lọ́wọ́ suratul azab quran 33 verse 59 the quran tí gbogbo wa gbé lọ́wọ́ náà ibẹ̀ lọ́wà wọ́n ìta wà ní àwọn ìjọ kan ni wọ́n lo jalibáàbù àwọn ó dìgbà tí wọ́n bá jáde láyé kan tó jí wọ́n ti sùn lọ jẹ̀lúbáàbù yìí ọlọ́wọ́n fi kó fi kòrè fìtínà ní káwà ló nìkọ́ ìbádà ẹ̀sìn lòun náà tí yàn gbọ́dá dá ti máa ń ṣe súnà tó rasulillahi sallallahu alaihi wasallam súnà nabi wa muhammad anábi ní àwọn obìnrin tó máa fẹ́ ṣe ajì anábi ní la tantaqibu al-mar'atu al anábì ni obìnrin tí ọba fẹ́ ṣe hajj tó ti dàníyàn hajj anábì ní kọ́ máa lo nìkọ́b ìtumọ̀ ni pé wọ́n lo nìkọ́b ìtí wọ́n bá ń lò ní wọ́n máa sọ fún yàn pé ká má lò ń bí àbí wọ́n sì ní tí anábì bá ti rí lára èèyàn tánàbì rí lára àwọn àwùjọ rẹ̀ àwọn ìjọ rẹ̀ tí wọ́n ń ṣe tánàbì ọ̀kọ̀ndẹ́mù ẹ̀ ni wọ́n ń pè ní kíni wọ́n ń pè ní súnà tọ́wọ́ dé pé kọ̀ọ̀bá dáadé ànábì sọ pé ah, èwo lẹ́ fi bójú ẹ̀yọ́kọ̀ bọ̀dẹ̀ wọ́n ń lò ní Madina lójú ànábì ànábì rí wọn ìdálẹ́gbẹ̀ ní súnà ní pé káwùlùhù ìdá ànábì sọ wọ̀fẹ́ ìlùhù àti ìdá ànábì ṣe wọ́tàkìrìrùhù ìdá ànábì rí àwọn èèyàn tí wọ́n ṣe tí ọkàn dẹ́mẹ̀ ìdẹ́gbẹ̀ súnà ní tí ọba dá dẹ́mẹ̀ ìwé àṣà burúkú lélẹ̀ lẹ́wà dá nǹkan bójú ìyàwó Aisha ó ní ìgbà táwọn wà ní hajj jáwàzúnà ó ní táwọn ọkùnrin bá ń bọ̀ àwọn dojú àwọn gẹngẹrẹ ojú àwọn oníjú wọ́n rí ojú àwọn tí wọ́n bá ti lọ àwọn tó sékìrì àwọn tó ń padà kí náà ń gbọ́ ìbẹ̀ ipò àwọn ìyàwó lọ sáúdà tó gan nínú àwọn ìyàwó ìwọ̀n wọ sáúdà a mọ̀ pé wọ́n ni o a mọ̀ pé ìwọ́n ni o ẹ má ma jáde láwọn àsìkò yìí má ìyàwó ànábì lẹ́yìn ayàwó sọ̀kalẹ̀ ipò káwọn ìyàwó ànábì kan wà nulẹ̀ àfi tó má ní bùkátà tó kán gbọ̀ngbọ̀n wọ́n mọ̀dù tún sọ pé a mọ̀ pé yìí kí ni wọ́n rí fàṣẹ ìtumẹ̀ ni bo ojú àmọ́ sísanra àti gíga yẹn ó jẹ́ kí ó dà mọ̀ pé ìyàwó sọ́dá lọ́rẹ́ yàtọ̀ láàrin àwọn ìyàwó ànábì tó bá jẹ́ pé ọba sí júlẹ̀ nísẹ̀mọ̀ pé kò nídìí kọ́lẹ̀ tó máa bèèrè pé amọ̀gbẹ́yìn ṣe ẹ̀dàkùn èèyàn sí júlẹ̀ ọtún mọ̀gbẹ́yìn ẹ má sì kéwúké tẹ́lá àwọn afáàlù bídíà àwọn mùdírù adége àwọn àtàwọn ọmọ ìyá wọn àwọn ọlẹ́sìn ṣe àwọn yìí ni wọ́n ẹ̀sìn kárá ẹgò ó tiẹ́ bàbá mi lọ́kọ́kọ́ wọn tí ó ń lẹ̀ Yorùbá àwọn alákọ́kọ́ fi àga ká àwọn alákọ́kọ́ fi àga alákọ́kọ́ fi kọ́mọ kéwú ìdí wọ́n rán nìyẹn wọ́n jà sí ìnì bí àwọn àtàwọn àdàbíyà àwọn alákọ́kọ́ lo àga kẹsí bàbá ti bàbá ti wá kí ni abẹ́rẹ́ yẹn ṣe ní nọ́ọ̀sì kí lè yí ní ṣe nọ́ọ̀sì jẹ́ wọn táwọn yẹn bá ń kọ̀ndẹ́mù jàlùbáàbù tán kọ̀ndẹ́mù ìjáàbù ẹ mọ́jọ jọ yín lójú ẹni níbi bẹ́ẹ̀ jẹ̀lẹ̀báàbù yẹn ọlọ́run fi gáàrù kí ní jama ó fi gáàrù sinani ẹ̀yẹ́ miami níbi bẹ́ẹ̀ kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa aṣọ tá a máa wọ̀ àwọn ọmọ atẹ́wọ́n ti bàlágà ẹ jẹ́ kárán jẹ̀lẹ̀báàbù fún wọn jẹ̀lẹ̀báàbù tààrán fún yẹn a fi kọ́fà wọn kò bí tí ó ń lo chain sọ́wọ́ yẹn tó bá ti rí ọmọ rẹ̀ tọ́wọ́ ní jẹ̀lbáàbù kò ní pè é ó ti màkó àwọn eléyìí ò ní gbọ́pọ̀ ẹ̀ṣọ́ ni tọ́dé pé ọ̀gá lọ́mọ ara fáwọn ọmọ rẹ̀ nígbàtígbà nínú dáwọn àlùfáà ní ètò máa ń fa pé òun náà ni adamu ta'awuf ti múnà zina kéèyàn ọmọ máa bẹ̀ láwọn ọba lérí ìsìná tọ́ọ̀ bá ti máa sàdúà ọ́ padà kó sọ́wọ́ ṣetán fúnra mi rẹ̀ yẹn ipá rẹ̀ òsìkíni ipa rẹ̀ ọ̀ka anábì yusuf aleyhisalatu wasalam ó ní wà máa ubarri nafsi inna nafsa la amara tun bi so ìgbà tí sùlẹ́ká ìyàwó ọba tí ń lé anábì yusuf káàkiri inú pálọ̀ ó ní kọ́sà àbá òun ṣe sìná anábì yusuf ọlọ́n padà wá yọ wọ́n wá ń sọ pé ìyìn lè sọ pé ẹ̀mí mi lọ́dẹ́ àtúbẹ̀ torí pé ẹ̀mí ìyàn máa ń pààyàn láti ẹ̀bú kí láburú yẹn bi so aburú wo ni wọ́n lè fà síbẹ̀ azina ajẹ́ pé azina sùn aburú ni kọ́lọ́mọ́ fàburú ṣe wá tí máa lọ́mọ́ fàburú ṣèyàn oye nínú nǹkan tí ọlọ́run fi máa ń fàburú ṣèyàn oníkéyàn kó sí pápẹ́ azina ó ní torí pé èmi máa ń pààyàn láti aburú illa ma rahima rabbi àfẹnitọ́lọ́run bá kó yọ inna rabbi gafurun rahim ọba mi ọba aláforíjì ọba tí kẹyàn sọ́tò Yusuf ayẹlẹ́ karùn-ún jama àwọn ibẹ̀rẹ̀ ibẹ̀rẹ̀ àwọn afáàtí wá mú ikima pé ọmọ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba lọ́sàn lóru pé ọlọ́wọ́ ọba lẹ́yìn ọkọ mi májẹ̀lómi òsùn mami mata fi jáde láyọ̀ mọ́sàjá bá ìgbàgbọ́ ìdíwájú wọ́ọ́lọ́ wọ́n náà máa sàdúrà pé ọlọ́wọ́ ọba lẹ́yìn ìyàwó mi ti bá so igi rẹ̀ májẹ̀ ń súnmọ́ lómi máa ti mìíràn lè bọ́ lọ́wọ́ ọmọ fi sin dùá ọyẹ fẹ́mi rẹ̀ bá fẹ́ yẹ ọmọ sàdúrà ó sì máa jìnà sí gbogbo àwọn kan tí yìí máa jẹ́ kí sinà rọrùn fún yàn òkúbọ̀tù zina nípàlẹ̀ ọ̀rọ̀ mi ìyàtọ̀ wà fún ẹni tí bá ń ṣe sìná nílé ayé àtijọ́ alìkìyàmà ṣe rí èsèyàn méjì ẹni tí ń ṣe sìná tí ò ti márì lọ́kùnrin àbí lóbìnrin ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé àwọn ìyà tí a fi jẹ́ ẹni ti márì ànábì yẹn àbí kò síyàwó lọ́dọ̀ ẹ̀ mọ́ àbí kò sọ́kọ lọ́dọ̀ ẹ̀ mọ́ àmọ́ ti má rí rí ipò kan láwọn méjèèjì wà torí wọn náà ti sọ orí ẹni tí ó ti márì rí àti ẹni tí ò ti márì wọn ò jọra wọn ẹni tí ò ti márì àti ẹni tó ti márì wọn èsì bákan náà ṣẹlẹ̀ tó ti márì tó níyàwó tọ́lọ́kọ tí wọ́n jọ wà pẹ̀lú ara wọn àbẹ́ni tó ti márì rí ìdájọ́ kan làwọn méjèèjì nínú ìdájọ́ wọn tí wọ́n bá ti ṣe sùnà nínú ṣẹ̀rẹ́ islam àrọ́jì òun náà ní ká dè wọ́n mọ́lẹ̀ ká wá lẹ̀ wọ́n lóko títí tí wọ́n fi kú sílẹ̀ àlẹ́gáàmìdíyà ọ̀kan nínú àwọn obìnrin tó jẹ́ àwọn sàhábà wọ́n pè ní àlẹ́gáàmìdíyà àlẹ́gáàmìdíyà yìí ó lè bá nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ya rasulallah ó ní wo jíṣẹ́ ọlọ́run asọ́pùtù haddan mo ti jẹ gbèsè kí wọ́n dá sẹ̀ríà fún pàtó hírì mi wá fọ̀ mí má wá fọ̀ mí má pàtó hírì mi fọ̀ mí má ìtumọ̀ ẹni pé kí wọ́n dá sẹ̀ríà fún alábìnrin lè bá nàbì anábì lè jẹ́ èyí fastaghfirullah anábì ní padà lọlé lọlé wọ́lọ́wọ́ bá ní àforíjì ìtumọ̀ ẹni pé tí èèyàn bá ṣe sìnà

lọ lè fọ́mọ̀ yẹn lọ́yàn kọmọ̀ yẹn ó fi já ẹnu lẹ́nu ọ̀yàn lọ́sùn sáfẹ́ kó túbá kọmọ̀ bá láìfẹ́ lọ ọ̀tọ̀tì ní ìtí tó fi já ọ̀yàn lẹ́nu ẹ̀ máa lọ ọdún kan àbọ̀ ọdún méjì kọ́yìn jẹma ọdún méjì wọ̀já àti ìbádà sanatain lẹ́yìn ọdún méjì ọ̀padà wá pàdánù ẹ̀mí rẹ̀ ò lélẹ̀ wọ̀fì yẹ́dì tífìlì kọ́bùsà ọwọ́ máa máa gbé búrẹ́dì lé ọmọ yẹn lọ́wọ́ ó fi kọ́má yà àkólò ha kọ́má jẹ́ níwájú ànábì ọmọ yẹn wá ń jẹ búrẹ́dì yẹn yìí fi yí ànábì tó ọmọ yẹn ti tó dá jẹun ó ti tó dá jẹun wàkọ́lẹ̀ ti yà Rasulullah pẹ̀lẹ́mọ̀tàmùtòhù ọ̀tọ̀hìrì ni ọmọ yẹn ti ó ti lè dá jẹun àwọn ẹbí sì ń bẹ àtàwọn ará tí wọ́n máa fún ní oúnjẹ tọ̀hìrì ni ẹlẹ́mí lóko lè bọ́ lọ́wọ́ balẹ̀ ní tọ́mọ́ fàámọ̀rọ̀ rọ̀súlù bẹ̀rọ̀ jù anábì nítọ̀ nígbà tó jẹ́ pé ń tọ́ fẹ́ tí ọba fẹ́ ń gọ́ anábì onílẹ̀ anábì bá ní kan lẹ̀ wọ́n lẹ̀ lóko Khalid ibn Walid òun ní ọwá bẹ̀rẹ̀ sí arábìnrin yẹn ń bú ni wọ́n náà fi ní ma gbà pé ìyàwó rẹ̀ ti di màláíkà tọ́kàn fílẹ̀ tí ó máa ṣe lọ́wọ́ Umar bin Khattab Khalid bin Walid ó bẹ̀rẹ̀ sí wá bú arábìnrin Umar bin Khattab wá sọ fún anábì pé nígbà nígbà wọn lẹ́lẹ́kọta anábì wọn ni ẹwẹ̀ wọn wẹ̀ tán faṣọ síla anábì wọn ni ẹgbẹ́jáde kínkínu síla Umar wa ni àtúsọ́lì àléhà ìyá ṣìnà láfi jẹ́ tó fi kú anábì ní lakọ̀dì tábà ti tọ́ọ̀bà anábì ló ti túbà tútúbà tó yẹn láwọ́kún sí mọ́tí bẹ́ẹ̀ na sàbàáyí na min adìlì madina da wasa àtihun ọkọ̀ débi pé tábà pín tútúbà yẹn àforíjì yẹn àforíjì yẹn tábà pín lérí sẹ́mìtì madina yìí yóò sì tún ṣẹ́kù eléyìí ti dọ́mọ àlìjánà ń tẹ́ kún wọn máa jìyà bọ́tẹ̀ eh, ẹ̀mí rẹ̀ balẹ̀ pé tóun bá ní ọlọ́run wọn fèrèjì òun tọ́lọ́wọ́n bá fèrèjì òun kọ́ àmọ́ mọ̀ pé tóun bá ti jẹ ìyà yẹn ó sì ti wà ní òfin ẹ̀sìn pé ẹni wọn bá tilẹ̀ lóko lérí ìsìnà kò ní jìyà míì má lọ́run àmẹ́ni tí ọba ṣe ń bí tó túbá ọlọ́run ní bí lọ́run ẹgbọ́ ẹ̀rí ẹ̀rí ẹni tó ti ń ṣe é bẹ̀ tó túbá ọlọ́run ní bí má lọ́run pẹ̀lú mọ́jẹ̀mú kan mọ́ ẹni tí ọ wá ń ṣe tó jẹ́ pé kò túbá tó fi lọlẹ̀ bọ́lọ̀ ọba wọ́lọ́wọ́ ọba yóò wọ̀ náà kó tó wà lè jẹ́nà ọba sì wọ́lọ́wọ́ lè fẹ́ríjì àmọ́ kò sí ti oṣù ọ̀hún àmẹ́rin tí wọ́n bá ti jẹ níyà láyé tí wọ́n dájọ́ ṣìnà fún tó bá ti dọ́rùn wọ́n ti parẹ́ kò sí ìyàkan tí ó ni pé arábìnrin Malik ọkùnrin òun náà lè bá alẹ́ sọ̀rọ̀ sọ́lá ó ní òun bẹ́ẹ̀ nìkan sùn láìpẹ́ òun ṣe sìnà anábì wa ní tó wí ó sì wí lẹ́mẹ̀rin nígbà tí wí lẹ́mẹ̀rin ni ó ti jẹ́rì lérẹ̀ lérí ni anábì wa pè anábì ní àbíkà jùnú ṣèṣe pé ó ní àrùn ọpọlọ rí kọ́ jẹ́ pé ọmọ tó ń ṣe kíni ń sọ ó ní la ya ó lóun ọ̀la àrùn wàkọ́lẹ̀ àṣọ́ǹta so ti máa rí rí àbó oníyàwó lọ́dọ̀ báyìí kọ́lẹ̀ náà oníbẹ̀ ọlọ́run níyàwó lè anábìntọ́ bá tó ti níyàwó lè ìdìhábò fàrìjùmọ́ ẹmú máìz ẹmú lọ sí kọ́lẹ̀ wọn anábì kọ́kọ́ bí anábì ní ṣèṣe pé bọ́yà ń lọ tán wọ́n torí pé téèyàn bá fi kálàmù sínú tàdáwà wọn ò ní dájọ́ sínú fún yàn wọ́n kàn kàn bá wípé ńlọ́mọ yàwó yàwó lè ti mọ́lé wọ́n lè sílẹ́gbàá ó ti yẹ́ anábìwá sàlásálà àbí ẹ̀ ń lọ́ ra mọ́ra yín onírọ̀ olóhùn sí ni anábìwá nítọ̀ ó ti ṣe ìkọ̀rọ̀ ó ti confam anábì fọ̀rìjùmọ́ ẹ̀lẹ́ ilẹ̀ lóko àdíṣẹ́ wà ní Bukhari àdíṣẹ́ 6824 wọ́n anábì tó bí inú àdíṣẹ́ mi láàlẹ́kà kọ̀bálta kọ́ máa ṣe fẹ́ kìsìn ọkàn kìsìn kọ́ máa ṣe fẹ́ kìsìn lọ́rọ̀ pẹ́sìn náà ni onílà onígẹ̀ẹ́sẹ̀ yẹn a ó ga mẹ́sà àbọ̀fọwọ́mú bẹ́ẹ̀ fọwọ́ gba lẹ́gbẹ̀ẹ́ báyìí fọwọ́ gba lẹ́yìn báwọn ẹmúdí sí máa fọwọ́ gba àwọn ìyàwó lẹ́yìn lọ́fíìsì ó ní bẹ́ẹ̀ kọ́ àwọn náà sáàdìta abówó tí sí nǹkan fi jáde lára rẹ̀ ó ní bẹ́ẹ̀ kọ́ olóhun bá aláṣepọ̀ ní tànẹ́bí wa pàṣẹ pẹ́tọ́ nígbà tọ́rọ̀ rí báyìí nítọ́lọ́wọ́n bá ní ká ṣe fún òun náà ni kí wọ́n lẹ̀ olóko wọ́n sì lẹ̀ olóko ọ̀kan náà sábà wọn rojọ́ rẹ̀ pé èyí tó kó bo rẹ̀ láṣìírí ọkàn parẹ́ dànù ọsọ àwọn ọmọdé di ọmọ orúkàn anábì ní tàlẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹni tó ti wà náà àlìjẹ́nà ti fi ń lúwẹ̀ nínú odò àlìjẹ́nà lọ táàfin mọ̀ pé ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ àwàdà rárá kìí ṣe tẹ́yìn máa fi ṣe fáàrí láwùjọ ọlọ́mọṣẹ́ sànú wa ẹ̀yìn máa yá mi inú àdámà ilẹ̀ Yorùbá gan àwọn náà gbà pé ẹni tó bá náà fi kírètì mágùn túrú àwọn àlìjànú wọ́n ti fi sára obìnrin yẹ pé wọ́n ní ìyàwó rẹ̀ lágbàjá ń bá aláṣepọ̀ tó ní ẹ̀fílẹ̀ yẹ́wà lọ́dọ̀ bàbá alájànú yẹ bàbá ológun wọ́n wá sí nǹkan sí bá inú balẹ̀ ni o àbó okùn ni o yẹ́wà náà sílẹ̀ yọ́kàn pé ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ bá ti dá kọjá àlìjànú rẹ̀ ti bọ́ sáré arákùnrin ọmọ wa àfọ́ ìdí ẹ̀ kò ní bá aláṣepọ̀ títí ó sì jẹ́ pé tí ọba padà rẹ ní bá aláṣepọ̀ yọ máa rò àmọ́ tó bá bẹ lọ́dọ̀ àlè rẹ̀ tí máa yàn lálẹ́ yẹn tó bá ti bá aláṣepọ̀ ó ti òun ó kú yọ nalẹ̀ àjànú yọ pa inú bàbá yẹn máa wá dùn pé òun rẹ́yìn ọ̀tá yóò bá gbàgbà pé ọyẹ kó sékíní ọyẹ kó kú ọ̀nà táwọn wá gbé ìgbà ní òsékíní ní ọ̀dà ọ̀nà lọ́nà ṣírkì ọ̀nà ẹbọ torí àtọ́kọ̀ ìyàwó oyé tó sóògùn oyé àdónísìnà ọmọ náà làwọn méjèèjì látara kọ́dà yìí náà tẹni tó sèsì náà yẹn tó wọ́n bá ṣe bọ́ wọ́n padà kó nù náà sẹ́ni bàbá tó ṣe mágùn òun ò ní kó nù náà tó bá ti wọ́n náà torí pé ẹbọ lòun ṣe ọlọ́run ní aláàyà gífúrò àyíṣẹ́ làkàbí ọlọ́run ní sàmójì mẹ́ta bá sí ẹbọ wọ̀yá gífúrò máa dínà dárí kalimá yàṣá ẹni bá sẹ̀sẹ̀ mẹ́yàtọ̀ sẹ́bọ ó bá wọ́n ọlọ́run bá wọn lè forí láàfin ní bá wọn lẹ́tọ̀ sí ohun àwọn fíìmù náà ni o fíìmù dáàmà wò náà ni o bẹ̀rẹ̀ àti máa rí àwọn ẹ̀kọ́ burúkú yẹn níparí ọ̀rọ̀ mi ẹ̀rẹ́ ẹni tó jẹ́ pé òun ò tí márì ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin tí wọ́n ti márì àwọn méjèèjì ọlọ́wọ́n bá ní àzáni àzáni yàtọ̀ wọ̀záni ọlọ́wọ́n bá ní ṣe rí obìnrin àtọkùnrin tí wọ́n ti sìnà fájìlì dúkú làwá ìdè mínú ọmọ àtẹ̀jáde ọlọ́wọ́n bá ní ẹnà wọn lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún wọ̀lá àkọ́sẹ̀kùn ráfàtún fìdí nílá ẹ án wọn in kuntum tu'minuna billah tẹ́bá ní ìmọ̀ nìṣẹ́ ọlọ́run wal yawmil akhir àtijọ́ alkiyama wal yashhad adabahuma ta'ifatu minal mu'minin ẹ̀sì máa nà wọ́n ní kọlọ́fín ẹ̀ẹ́pẹ̀rọ lé wọn lérí kẹwàá fún wọn ní ẹgbà obìnrin 100 ọkùnrin náà 100 ẹ̀ nípa wọn nítorí pé wọ́n ti márì nígbàgbọ́ yìí ni pé ẹ̀ṣẹ̀ ẹni tó márì ṣìnà márì man ó léwu ó sì burú lọ́dọ̀ ọlọ́run ju tẹ̀lé tí ó ti máa rí lọ àbáwọn méjèèjì náà oyé wọ́n jẹ sẹ̀ríà ọkùnrin tí ó bá wá jẹ gba ọkùnrin tí ó bá jẹ gba tó jẹ́ ọ̀dọ́ àti obìnrin tí ó jẹ gba tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n bá kú àwọn náà wọ nẹ́gbẹ́ tó wà lìjẹ́ náà torí pé ẹgbà yẹn ló lè jẹ́ wọ́n rí ìyà tọ̀run kù fún wọn àmọ́ tí wọ́n bá ti jẹ gba wọn ó tẹ́ bá dẹjọ́ àlìkèyàmà ọlọ́run jẹ wọ́n yàgò tó fi wọ́n síná tí ó fi rí jọ ìtawà fi kún ti ọkùnrin ọkùnrin bọ́ọ̀yì yẹn tí ó ti máa rí tí lọ lè bọ́mọ ọlọ́mọ lásìkò rẹ̀ ìtawà fi kún ti ẹ̀ òun náà ni pé àdínsì kan wá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábí ń sálàyé wípé alákùnrin kan lọ́wọ́ bá anábí sallam ọlọ́mọ àmì ọ̀dọ́ inna budinkana asifan ajiran ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ alahaza arákùnrin tí mo mú wáyé bàbá bọ́ọ̀yì yẹn ó mú arákùnrin kan wá arákùnrin yẹn òun lọ employer ọmọ bàbá yìí ní ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá yìí bàbá bàbá tí wọ́n ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ yìí ọwá jáde fásitì anábì mọ̀rá àti ní ọ̀dọ́ yẹn ọmọ kékeré yẹn lọ́ba bá ìyàwó ọ̀gá rẹ̀ sùn lẹ́yìn tó rán pàǹtì dáadáa láwùjọ wọlé àkọọ́lẹ̀ rasulullah sallallahu alaihi wasallam anábì wa ni wallati mi ń fi ọlọ́wọ́ bá tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ìyẹn dájọ́ pẹ̀lú tẹ́rẹ̀ ọlọ́wọ́ bá lé ọmọ rẹ̀ lérí wàhálà ibò níta jẹ́lìdó mẹ́à ọmọ rẹ̀ tí ó ti máa rí àáfún lẹ́gbẹ̀ ọgọ́rùn ní sí wọ́n tẹ̀ gbé ibò àwà lè kú nílùú yìí yọ́ lọ lè lè ọdún kan nílùú mi tọ́wọ́ tí mọ́kà lẹ́yìn ọdún kan wọ́n jẹ́ pé ikú lọ́ba ti ṣe ámú lọ́ba dà yóò lè lọ́dún kan bẹ́ẹ̀ ṣe àpadà sí lẹ́yìn ọdún kan wọ́n tẹ gẹ̀rìbù àm èyí ni fún ọ̀dọ́ wọ́kùtù yẹ unais anábìnrin unais wá ń bí ìlàmùrọ̀ àti haza lọ́lẹ̀ bá ìyàwó arákùnrin yìí fàyínà ìtàràfàtì tọ́ba tọ́ba confam pé òun bá ṣìṣì náà lóòótọ́ fàrìjúmọ̀ ha ẹlẹ́hun lóko torí pé wọ́n bá lọ lè bá fàtàrà fàtì àwọn ìparọ́ oníbẹ̀ẹ́ ni ó ṣẹlẹ̀ lótọ́ nítorí pé ẹ̀yin orí àmọ́ ọlọ́run bá sí kíni ọlọ́run rí wa fàmọ́ra rọ̀ sọ́sọ́ náà kọ̀rú jùmọ́ ti mọ̀ táfàkọ̀ ààrẹ anábì ní ṣe ó ti confam ọlọ́ confam aya ẹ̀sọ́ tó wọ́n sọ pẹ̀lú jẹ̀lbáwìn tí òhò ara rẹ̀ òfin pẹ̀lú òkúta wọ́n ma lẹ́ẹ̀má díẹ̀ díẹ̀ tí tó fi ṣe kíni bẹ́ẹ̀ mẹ́rin ó fi bọ́ mutafakọ̀ alẹ́ àdísí wọn Bukhari àti Muslim ẹ wá rí ọmọ kí ni wọ́n sọ fún ọmọ bọ́ọ̀yì tó bá yàwó gẹ̀ẹ́sù ẹ̀hẹ̀ wọ́n náà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn wọ́n mú lọ sí ìlú kejì ó lè lo ọdún kan lẹ́yìn ọdún kan yóò wá padà sí ìlú wọ́n wá ní kí ló dé tí wọ́n fi tún ní kó tún kó lò fọ́dún kan wọ́n ní pẹ̀lúgbẹ́tẹ̀ bá nílẹ̀ gbátá táwọn méjì dìbá sì sí rí rí ara wọn kì ní ìyẹn wọ́n ti tẹ̀sẹ̀ ó sì jẹ́ pé ẹni tó bá kọ́kọ́ mọ obìnrin obìnrin ò ní gbàgbé ẹ̀ títí ayé ọba jọ́kọ̀ rẹ̀ kò ní gbàgbé ọba sì jẹ́ lómi náà kò ní gbàgbé láti bẹ̀rẹ̀ lọ́n kọ́lọ̀ bá mójútó àwọn ọmọ níjọ́ tó wọn àti bọ́yìn bá tún pàdé lẹ́yìn ọdún mẹ́wàá ṣètọ́nù ó tún sí kíni yóò tún ra wọn létí àbí tó bá jẹ́ kó ti gbẹ̀sùn lógún yóò bá gbẹ̀sùn yóò tún padà síbẹ̀ nàfi ní kámà rẹ̀ ra wọn kámà sí kíni kámà rẹ̀ ra wọn wọ́n ní èyí obìnrin tóun jẹ́ gẹ́ẹ̀rì yẹn sóun anábì látò sáfìlì mọ́ra anábì lóbìnrin ọ̀pọ̀lọ̀ dá tráfù nílà wà máa ha zó máa rámi àti kí máàràmù wà pẹ̀lú ẹ̀ máàràmù ni ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbábúrò rẹ̀ tọ́dẹ̀gbà lọ́kùnrin àbí bàbẹ́ yọ wà pẹ̀lú ibi tó wà ibi tó bá wà a sì ní kó tráfù kó lù wọn ni eléyẹn a ní ṣe fún torí pé tá bá ní kí bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ fọ́dàgbà yẹ́wà àwọ̀ pẹ̀lú sísá rẹ̀ oyé níbàdàn fódìdọ̀ ọdún kan kí náà ma wá ṣe àwọn alfáà kan wọ́n ni iná lèmọ́ra àti takriban mahram wà aléha taklifatuha àwọn afáà kan ní ìgbà wọ́n ti ní kí ọ̀dọ́ kó tráfù fọ́dún kan ọ̀dọ́ lóbìnrin náà oyé arábìnrin yẹn ni ó máa ṣiṣẹ́ ni ó máa fi bọ́ ẹni tí ó dóòtì

yọ́ lọ náà yọ́ lọ náà nígbà wọn ti ní kọ́ lọ yẹn yọ́ wà kó ìnáwó yẹn sọ́rùn àwọn fámílì nítorí tẹ́ bá lé òun àti bọ́yìn tó sékíní wọ́n tún pàdé abẹ́lẹ́ ọkọ̀ lọ́mọ́sẹ̀ ṣàánú wa àmọ́ inú ṣẹ̀rí à ní pé ẹni tí wọ́n ti nàlẹ́gbà yẹn rẹ̀ fún nínú sàárè wọ́n ní tó bá wá bọ́ mọ́yà lọ́wọ́ tí ó sì túbá ẹ̀rì wọn àti lábẹ́ ṣẹ̀ríà nípò tí wọ́n náà àbí tí wọ́n lẹ̀ lókò oye kò sì túbá ọwá sí fáátí tó fi wá kú oye lọ́kùnrin ẹ̀bí lóbìnrin wọ́n tó bá di inú sàárè wọ́n jẹ́ ní yàrá ńbẹ̀ anẹ́bùsà sọ́là ń jọkan nígbàtí ọlọ́lá jìbìrìlì wọ́n fi àwọn kankan hàn lójú ọrùn ó láwọn àti jìbìrìlì àwọn àwọn wá rí ibi wọ́n ti ń jẹ àwọn èèyàn yà àwọn wá rí àyè kan ọ̀dà gẹ́gẹ́ bí àárọ̀ àárọ̀ tí a máa fi rọ kàlùsí yẹn ìsàlẹ̀ rẹ̀ fẹ̀ òkè rẹ̀ sẹ́kíní ó ti rin wọ́n wá kó àwọn kan síbẹ̀ tí wọ́n ń jẹ wọ́n ń yà tí wọ́n bá ti síná fún wọn láàárọ̀ báyìí wọ́n sá lọ sí òkè yẹn wọ́n bá tún lè ah, Jibril àwọn àwòlà àwọn eléyìí gbogbo àwọn tó wà ń bẹ òhò ni wọ́n wà lọ́kùnrin wọn àti lóbìnrin wọn anábì wọn bẹ̀rẹ̀ pé àwọn òwò làwọn lẹ́yìn tí wọ́n ń pariwo yèèyè anábì ni àwọn tó rí yẹ fa innahum az-zunatu waz-zawani àwọn tí wọ́n ṣe ṣìnà kú lọ́kùnrin àti lóbìnrin bí wọ́n ti wá tẹ́mbálẹ̀ nìkan jíyà ń bì kan títí tọ́lọ́wọ́n fi pàyẹ́rẹ́ ìyá kí ni wọ́n lè fà sí jama ìyá sàárẹ̀ tí wọ́n ni pé tọ́ bá bọ́ mọ́lọ̀ lọ́wọ́ láyé ò lè bọ́lọ̀ lọ́wọ́ nínú sàárẹ̀ tí wọlé ìbá ti yéèyàn èyàn ní rí ọmọ rẹ̀ tí ń ṣe boyfriend kọ́ ọmọ wa rẹ́rìn pé ọmọ mínà ti màtúọ̀ ọmọ mínà ti àwọn náà ti lọ́kùnrin tí wọ́n lè káàkiri lọ́mọṣọ́ wa lórí ibú obìnrin èyí ni máa rí àlè ìyàwó rẹ̀ kọ́ ọmọ rẹ́rìn nídìí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá Allah ọwá ni tí wọ́n bá jìyà sàárè tán tó wà díjọ́ alìkìyàmà ọlọ́run ni gbogbo àwọn wàlá yaznun ọlọ́run láwọn ẹni rí wọn ní sẹ́sìnà ọmọ yẹ falẹ̀dálika ẹni bá ń ṣe yẹ́lìkọ̀ àsáàmà yọ́ pàdé ìyà lùdọ́ afúláwòlà àzáàbò yọ́ malìkìyàmà níjọ́ alìkìyàmà a multiply ìyà ti tiẹ̀ wọ́n yá fúlùdì fi hì mọ̀hánà yọ́ wà pẹ́ nínú ná dàsìkò tó bá wọ túbá wà áàmànà tó gbọ́lọ́ wà àmì àmàlà sọ́ọ̀lẹ̀ ha tó wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tí ó ṣe má ó stọ̀pẹ̀ ọ̀húlà ìka yóò bá délé lọ sẹ́yìn àti àsànà rú àwọn àyẹ̀ tí wọ́n tún bá kùn bí adọ́tù yẹn ọlọ́run bá ní òun ọlọ́run bá pa gbogbo tí wọ́n ti ṣe sẹ́yìn bó ṣe pọ̀ tó yẹ kọ́mọ́mọ́ yẹ òǹkà ẹni tó ti súnmọ́ àbẹ́ni tí wọ́n ti súnmọ́ tó bá ti gbogbo àtúnṣe sínà lóòtẹ́ gbogbo àtúnṣe nínú yàrá nínú òkùnkùn oyé nínú mọ́tò gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá ní ààyè yẹn spéṣì yẹn wọ́n wà kọ sẹ́rẹ̀ síbẹ̀ fún ọ wa kana Allahu gafura rahima tó lọ ọlọ́run ọba ọba aláàfin jìnnì ọba oníkẹyìn tó lọ ọlọ́run ọba aláàfin promise ẹni tí ń ṣe sínà ní oore tó tóbi tó báyìí nítorí pé ó ṣòro láti repent ẹlẹ́mìíràn fóun ò sí mọ́ lẹ́yìn ọdún kan yóò tó padà ẹlẹ́mìíràn lọ́wọ́n ti túbá lẹ́yìn ọdún méjì yóò tó padà nítorí pé in tó rí tó fi ṣe tẹ́lẹ̀ ìkànnì tó ó sì tó wà nílùú àwọn tẹ́ẹ̀ jọ ń ṣe ọdún rí wọn ẹ̀mí lọ́mọ fásí ẹ̀hẹ̀ aláwọ̀ ní tọ́ bá ti lè rọ́jú rọ́jú tó ṣe mọ́ tó ní ó dópin bẹ́ẹ̀ nù ayé ẹ̀ pẹ̀lú o kìí ṣe pé báyá ń gbà tí òṣòwò lọ́wọ́ o ẹlòmí o ẹlòmí ara rẹ̀ ò o tó bá tó rágbò ní ìsìn àbágun mọ́sá alábá tó lè o ẹ̀hẹ̀ ẹlòmí sì nítorí pé àṣìyẹ ti tún lójọ́ túbá o wọ́n bá rí ibi táṣìrì ti bò ẹlòmí àwọn èèyàn tẹ́rin lójú túbá lójọ́ dàgbà tí ó túbá tó bá ti rí kọlọ́fín tí ọ̀sẹ́nì kankan bẹ̀ ẹni bá túbá sincerely pẹ̀lú pé ọlọ́run ọba mo ti ṣe ní ìṣe má ọlọ́run wọn pàgbó ìtò ti ṣiṣẹ́ yìí bó ṣe kọ́kọ̀ tó kọ̀ wọ́n parẹ́ wọn gbogbo àsìkò tí fi ń ṣe yẹn wọ́n wà kọ́ síbẹ̀ nígbà tí ń kírun tí ń gbà rẹ̀ tí ń kakọ́ra abẹ́lọ́wọ̀n alá kọ́bọ̀sà sàpẹ́jì fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ní tí máa ń sọ́yàn ó táwa tí ń ṣe bẹ̀rù ọlọ́run sínú ẹ̀mí ìnirọ́lù ẹlẹ́ẹ̀kejì kájìnà sí gbogbo àwọn kan tí máa ń jẹ́ kí ara máa dìde tí sì máa ń súnyà má sínà látara rúwò àbí gbígbọ́ lẹ́yìn náà ká fẹ́yàwó ní ká tètè fẹ́yàwó àwọn tí ìyàwó kan bá sì tó tá a lágbára ká mi lẹ́yìn náà kí a máa gbàwẹ̀ dáadáa ká máa ṣàtìkárò ká máa kakura ká máa ṣe dùá lásìlẹ̀ ká máa láti kú ká máa láti kò sẹ́nì kankan tó jẹ́ pé ní tó ga jù rẹ̀ ni pé wọ́n láti bọ̀tán dáadáa jẹ́tọ́ wọn bá kú kó wọn kú sí mọ́sálásí àbí kó wọn kú sí ibi tó ń tẹ́sí náfìlà àbí kó wọn kú lẹ́bi tí ń gbà rẹ̀ àbí kó wọn sínú tá kó wọn kú àbí kó wọn kú lálẹ́ ẹjọ́ jímọ̀ gbogbo alára ń nàtàmọ́ nàdàlì wọ́n ní gbogbo ẹni tí bá ń ṣe ṣìná wọ́n ní yóò dàkọ́ ọmọ ọ̀nà ti kú nítorí pé tó bá jẹ́ pé ijọ́ tó fẹ́ sí èyí lè wọ mọ́tò lò tẹ́ẹ̀kọ́ jẹ́ pé wọ́n dìyàn sẹ́yìn bùtù wálé gbogbo ọba dákẹ́ wọn ní kẹwàá gbé o èyí lè lo mágùnkú èyí lè káàrùn hiv gbogbo ìtẹ̀yàn bá ń ṣe wọ́n ní náà ní ikú ọ̀ka mọ̀yàn ní ọwọ́ tó bá ti wá fẹ́ ṣe mọ́ láti pé ẹ̀ mo fẹ́ ṣe kíní lénìí ṣé ṣe pé nínú àlọ́jọ́ tọ́lọ̀ ń dá fún mi tó bá tó rántí ẹ̀ pẹ̀lú ìrìnàjò tọ́lọ́wọ́n bá wa yọ́ mọ̀ lé